gẹ́gẹ́ bí ọmọ ọmọ lọ́dọ̀ àwọn ìyá rẹ̀ méjèèjì. alájà jó kí alájà jó. bẹ́ẹ̀ni ní báyìí má mi gbé àwọ̀dù náà bàbá bẹ ṣe àwọ Dubai ẹ ẹdẹjọ torí Ọlọ́run ẹ fún wa láàyè bàbá akéwùgbà gòdì náà jáde nítorí àwọdù yìí nígbà tá a ti rí akéwùgbà gòdì níta owó ti sọ̀kalẹ̀ nù mọ́ṣáláṣí wa dá nǹkan lọ́wọ́ Ọlọ́run ti yanjú ẹbọ nù àáfàá àti ojú àáfàá lọ àfa àtàlùbáríkà tó rẹ gbẹdẹ àfa tó yàtọ̀ sáfẹ́ ilé bi àfa àtìràwọ̀ rẹ kárí ayé báyìí kọ́ lórí lánàá ìwà ń da lẹ́nu yìí tí wọ́n ń da sí i bá ń gbé àwọ̀dù yẹn ìyàwó lórí Maimuna. ọmọ wù mí adéyẹmí ìyàwó olórí ẹ jẹ́ kí bàbá rí ẹ jọ abẹ́ kí bàbá rí ẹ jọ. abẹ́ kí bàbá rí àwọ̀dù náà rí Baba náà ń jáde bọ̀ ẹ̀ lẹ́nu àti ní kí bàbá máa jáde bọ̀ tẹ́lẹ̀ bá a ti bàbá ń bọ ẹyẹ lórí ẹ wà lórí ìdúró ẹ bá fa sí àǹkó lójú ọ̀nà. ẹ bá ń gbé ẹwọ́ dùkejì. Adéyẹ̀ rí ọmọ ọlọ́wọ́ rí. Àwọn dùn náà rèé fún olórí Maimuna Adéyẹmí Aláàfin àti olórí Badrat Adéyẹmí Aláàfin ní báyìí òrè àmọ́ bá sọ fún kábíyèsí mọ́ṣáláṣí làásì ń kọ́ lọ́wọ́ yìí. two hundred and fifty million. ní púrójẹ́tì wa báàsì wa lanu sọ̀rọ̀ fún kábíyèsí báyìí ni ò wá yé wa. ṣé pé a ní ìdòwò àbá fẹ́ kọ́ láti ọ̀dọ̀ bàbá wa láàfin ìlú ọ̀yọ́. àwọn olórí wa méjèèjì láti ọwọ́ wọn wọ́n fún wa ní two hundred thousand naira. wọ́n làwọn fi gba àwọ̀dù náà two hundred thousand naira. bàbá wa akéwùgbà gold wọ́n ní látọwọ́ àwọn láti sọ̀pọ́tì àwọ́dù àwọn ìyá wa méjèèjì wọ́n làwọn fún wa ní fifty thousand naira. kábíyèsí o. kábíyèsí o. alhamdulillah àwọn ìyá wa nu olúwa ó ṣeun owó àwọ̀dù náà ni bàbá ń ná yìí a gbé ìborùn bọ̀rọ̀kìnní àdínì lé alhaja aisha nisi anjọrin lórí bàbá ó kà fọwọ́ kan borùn yẹn ni wọ́n kàn ṣàdúrà sí borùn yẹn àsìkò táwọn ènìyàn lórí ti gbogbo ayé kábíyèsí bàbá.